الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني yẹ́pọ̀hù kọ̀ọ̀lù. Adé ọpẹ́ fún ọlọ́run ọba. Ọba tó tó ọpẹ́ gbà. Aláàánú ni ó sì jẹ́ oníkẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ó sì jẹ́ aláforíjì. Ọba onífẹ̀ẹ́ lọ́lọ́run. Ọba tí ń ṣàánú wa lóòrèkóòrè. ọba yọba ń bẹ̀ kọjú ọjọ́ ìwé ó ṣàmójúkò fún wa kúrò níbi àwọn àṣìṣe inú iṣẹ́ wa. bákan náà àwọn òróró yìí èyí tó pé máa ń bẹ nínú gbáyà ọlọ́ba kò ṣe àmójúkò wọ̀ níbẹ̀ ẹni tọ́nà tó ẹni tọ́lá wọn bá yọ ìmọ̀nà kó nù sẹ̀mí ayé ẹ̀ ní gbogbo ayé bá fẹ́ fi mọ̀nà kó o lè fi mọ̀nà láíláí. ajẹ́ pé aṣọ ni ọlọ́run bá nínú ìjọsìn òun ni ìjọsìn tọ́ sí lódodo àti pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú sí ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sì ni ẹni tọ́lá wọn bá rẹ́ sí ayé. ó fi ṣe rahmatan lil alamin ó fi gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti gẹ̀gẹ́ ọlọ́ba ànábì náà kí ọlọ́ba àwọn aráalé àti gbogbo àwọn tí bá bẹ́ẹ̀ ló ń kí àlejò bó ṣe ń kí obìnrin bẹ́ẹ̀ náà ló ń kí ọkùnrin bó ṣe ń kí àgbàlagbà bẹ́ẹ̀ ló ń kí ọmọdé mọ́tílì súnà àtúwọ̀ ọkọ rẹ̀ dé sí àdúgbò wa yìí tó sì jẹ́ pé jọ́kẹ̀ẹ́dógún jọ́kẹ̀ẹ́dógún iná ẹ̀mí ìdánilẹ́kọ̀ọ́ yìí máa ń wáyé ó tún balẹ̀ sádùúgbò wa yìí lénìí. tí à ń kí wa ní kíkí kan èyí tó ṣe pé àwọn ará alẹ́ àlùjànnà wọ́n máa fi kíra wọn pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. àti àwọn tí wọ́n gbà á ní àlejò àwọn bàbá wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn bàbá wa alhaji Ahmad Jami tàbí kí n sọ pé Ahmad Jima Adéwálé ọlọ́run bó di kárí yín pẹ́ o ọlọ́run bá di kẹ́ ẹ̀kú lẹ́bi fún wa o gbogbo dáadáa yín èyí tí ẹ̀ ń dáwọ́lé ọlọ́run bó di kí ọ yọrí sí mi lọ́jà àwọn ibi tó kù díẹ̀ káàtó èyí tó ṣe pé ẹ̀ńgbẹ́ lọ́wọ́ bá gbé kọ́lọ́ bọ́ bá ṣàtúnṣe ẹ̀ ọlọ́gbọ́n bá yín ṣàtúnṣe ọ̀rọ̀ gbogbo àwọn dáadáa yín èyí tí ọkọ ní àtẹ̀yí tí ò ní ọlọ́gbọ́n ní fi ọwọ́ bàjẹ́ kàn ó fi wá lórí gbogbo àwọn tọ́jú àwọn ìyá wa tí ń bẹ́nu lé àti gbogbo àwọn aládùúgbò pátá àti gbogbo àwa alábàáṣe tá a tẹ̀lé mọ́júlẹ̀ sọ́nà nípa pé gbogbo ibi tí bá tó ń lọ afẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba láti ara mọ́tìlì súnà mọ́tìlì sunna ti balẹ̀ sádùúgbò wa yìí lónìí pẹ̀lú àkọlé tuntun mìíràn èyí tó ṣe pé a máa gbéyàwó ládùúgbò wa yìí lónìí òun náà sì ni alimuslim walimujitama alimuslim walimujitama mùsùlùmí àtàwùjọ tó tó bá rẹ̀ mùsùlùmí àti àwùjọ tí mùsùlùmí bára rẹ̀ kí la fẹ́ máa kọ́ níbi àkọlé wa òun náà ni pé báwo ni mùsùlùmí kí ni àwọn ojúṣe rẹ̀ èyí tó gbọ́dọ̀ ṣe nígbà tó bá bára rẹ̀ ní àwùjọ ìtàjẹ́ wa ń bẹ̀yìn àwùjọ wọn ni àwùjọ tó sọ pé gbogbo ẹ̀ polúkú mo so àwùjọ tó sọ pé aṣáájú ọ̀fẹ́rin ìròyìn ọ̀rọ̀ ẹ̀yìn náà fẹ́rin ara àwájú àwùjọ tó ṣe pé ọkọ ọ̀fẹ́rin ìyàwó ìyàwó náà fẹ́rin ọkọ àwùjọ tó ṣe pé òbí ọmọ ojúṣe rẹ̀ tó yẹ kó wọ́n ṣe lórí ọmọ bẹ́ẹ̀ náà ni ọmọ náà ni ọmọ kí lójúṣe òun tó yẹ kó wọ́n ṣe sóde òun. agbára aláwùjọ èyí tó ṣe pé gbogbo ẹ̀sìn ló kú síbẹ̀ àwùjọ èyí tó ṣe pé ṣe tiẹ̀ kémi ó ṣe tèmi gbàtàwà mùsùlùmí wá dé bára nírú àwùjọ báyìí kí ni ojúṣe àwa mùsùlùmí tó yẹ ká ṣe láwùjọ tá a dé bára wa yìí. eléyìí ni àkọlé ètò ìpè a máa lónìí. a sì máa yà lórí àkọlé yìí sí ọ̀nà mẹ́tàlá pẹ̀lú àna ọ̀nà. ọ̀nà alákọ̀ọ́kọ́ a yà lọ bí mùsùlùmí pẹ̀lú ẹ̀sìn tó gbé dání. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ááyà lọ bí mùsùlùmí pẹ̀lú bó ló ti yẹ kó sí ẹ̀sìn rẹ̀. bẹ́ẹ̀ a lè má mẹ́nu bà mùsùlùmí pẹ̀lú bó ló ti yẹ kó sí sáwọn aládùúgbò. bẹ́ẹ̀ ááyà lọ bí pé mùsùlùmí bó ló yẹ kí òun ti ṣe sáwọn ọmọ rẹ̀ àtàwọn ará ajé rẹ̀. bákan náà a lè má mẹ́nu bà nípa pé bóò ni mùsùlùmí bóò ló ti fẹ́ ṣe níbi gbogbo àwọn ohun tó jẹ mọ́ dáadáa sí àwọn òbí méjèèjì àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá mẹ́nu bà nírọ̀lẹ́ òní. torí náà tí àwa tí a wà lókèrè tàbáwa tá a wà ní jíjìnà tá à ń gbọ́ ń wa kájọ́ nìkan tó pé ká súnmọ́ síbí láti gbọ́ pé kí ni ojúṣe àwa mùsùlùmí nígbà tá a bá dé bára wa ní àwùjọ tí a wà yìí. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run tá a sì tọrọ ìkọ́ àti ìgbà fún àlẹ́bíà Muhammad sallallahu alaihi wa sallam. àkọlé tá a láwọn àfi sọ̀rọ̀ náà ni alimuslim wal mujtama mùsùlùmí àti àwùjọ tí a dé bára wa nǹkan àkọ́kọ́ tọ́jú fẹ́ni tó jẹ́ mùsùlùmí òun náà ni pé alimuslim nìkíni alislam bóò ni mùsùlùmí bóò ló ti fẹ́ ṣe ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn islam bóò ló sọ pé mójútó tí ó fi jẹ́ nìkan tó ti pé yóò máa kó lórí ayé yìí tí ó máa jẹ́ pé wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. sígbẹ̀yìn rẹ̀ ó máa jẹ́ pé yóò dùn pẹ́pọ́ pẹ̀lú pé ó yẹ sìnkú délé látara bẹ́ẹ̀. àwa a jẹ́ mùsùlùmí láwùjọ tá a wà yìí a gbọ́dọ̀ ẹ̀sìn wa sallallahu alayhi wa sallam ó ní bada fasaya kama lè sallallahu alayhi wa sallam. ó pe pé ẹsẹ̀ tí ẹ Islam ó bẹ̀rẹ̀ ní àjèjì ìyẹn gbàtà níbi ìbẹ nílùú Mọ́kà ó jẹ́ àjèjì táwọn èèyàn lásìkò ìgbà náà àwọn èèyàn wo pé ẹ̀sìn wo lélẹ́yìn ẹ̀sìn wo lélẹ́yìn ẹ̀sìn wo lélẹ́yìn àdébí wa ní pé ẹsẹ̀ tí ẹ gbọ́ Islam yìí náà yóò tún padà lájèjì yóò tún padà lájèjì tó jẹ́ bó ṣe bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ fàtúbà lè lọ́kọ̀ bàbá ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ẹni àjèjì ẹ kú oríire ẹ kú oríire lásìkò gbàdá nínú àwọn àsìkò tí ó jẹ́ àsìkò àjèjì yìí òun náà ní àwa tá a bára lásìkò yìí táǹtì ẹ̀sìn Islam tọ́wọ́ jẹ́ ẹ̀sìn àjèjì láwùjọ kí ló jẹ́ Islam jẹ́ ẹ̀sìn àjèjì lára àwọn tó jẹ́ ojúṣe àwa mùsùlùmí lónìí ìdáhùn ìtọ́jọ́ mùsùlùmí a gbọ́dọ̀ bójútó ẹ̀sìn wa dáadáa bẹ́ẹ̀ látòrí kẹ́lẹ́mọ́tì ṣàdàtẹ́yìn a gbọ́dọ̀ jẹ́ ọbọ̀ ní gbogbo ìgbà kẹ́lẹ́mọ́ ṣàdàtẹ́yìn yóò dì ní máa bọ́ nígbà tí a bá jẹ́ nìkan tó ti pẹ́ àbá ń kírun dáadáa torí pé àlejò Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé al-farqu baynana wa bayna

èyí ni ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamah salatu nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ wò nínú sí ọmọ ìdájọ́ gbé al-qiyama irun rẹ̀ ni ó fàyín salahat salaha sa'iru amali tí mo rẹ̀ bá da gbogbo fẹ́ẹ̀ ni ó ta fàyín fasadat fasada sa'iru amali tí mo rẹ̀ bá bàjẹ́ gbogbo fẹ́ẹ̀ rẹ̀ bàjẹ́ nínú ẹgbàá wa míì. fàáhìn sọ́làhán fàkọ̀dé afúláhà wọ̀ níjàhà. tí wọn ewu bá da ewu tí ń kí fọlọ́run ẹni bẹ́ẹ̀ yóò yé yóò sì wà ṣùgbọ́n tí wọn rẹ bá bàjẹ́ fàkọ̀dé ọ̀ọ́bà wọ̀ ọ̀sára ewu ẹni bí ó yóò sì parun ló fi pé nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mójútó níbi ẹ̀sìn wa òun náà ní ìròyìn ká má jọ bọ́ nínú wa lónìí. àwọn ẹni tó tó ń jẹ́ pọ̀ ìwọ gbórí àtàfẹ́ bákan náà máa ń gbórí àti ṣáà àkókò kan náà ní ń gbé déjì wa ẹ jẹ́ gbìyànjú ká jẹ́ nìkan tó bá máa mú wá lákòókò tó yẹ ká mú wá ìyẹn láwùjọ tí a ti bára wa yìí àwùjọ tó ṣe fáwọn tí wọ́n ń pera wọn láàfáà gan wọn ò kírun ló fi jẹ́ pé ẹni wọ́n bá jẹ́ àfáà kìí sá àfáà lẹ́yìn fi wà lùjẹ́ náà pé mo jẹ́ àfáà òun kọ́ ni ó fi wà lùjẹ́ náà tó ṣètò ọlọ́run àbò òṣètò ọlọ́run òun ló jẹ́ kéèyàn ra lùjẹ́ náà wọ̀ gbogbo ẹni ọba ṣètò ọlọ́run ọba láyé yọ ra lùjẹ́ náà ọlọ́run ọba wọ̀ gbogbo ẹni yóò tí ọba ṣètò ọlọ́run ọba láyé kàá ti ra lùjẹ́ náà wọ̀ lókun wá jẹ́ pé nínú nǹkan tí mójútó dáadáa náà ẹ̀sìn wa òun náà ni àsọ̀lá ká mójútó ìròyìn dáadáa bákan náà òun náà ni àwọn tó wá tẹ̀lé ìròyìn nínú rẹ̀ ní síyámù wà nínú rẹ̀ ní bakana wà bákan náà gbogbo alimuslim pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ìhàdà ìmọ̀jìtàmà láwùjọ tó dé bára rẹ̀ yìí ó yẹ kó mójútó dáadáa ó yẹ kó mójútó dáadáa kó máa jẹ pé tí ò ṣe é ọlọ́run bá má ti kẹ́ tí òsì jà rí o àwọn tá a jẹ́ mùsùlùmí oore ọlọ́run bá ṣe fún wa kò sí oore kan lórílẹ̀ Yorùbá yìí tó tó oore ẹ̀sìn Islam tọ́lá bá jogún Islam fún yàn tí yẹn sì ń ṣe bágbára yẹn ṣe má oore ńlá tó ga ni o kò sí oore tó tó gbogbo oore yòókù ń tọ̀ lẹ́yìn oore kejì ni oore àlàáfíà oore kẹta lórí làákàyè gbogbo àwọn orí yòókù ń tẹ̀lé mẹ́tẹ̀ẹ̀ta ni. ẹni ọba nílá aká ìtọ́lá láàfin àtọ́lọ́wọ́n bò jogún sùlámù fún ayé wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàńkàkàńkà gbangbagbangba ẹ̀rìmọ ẹ̀rìmọ wọ́n ń bẹ láwùjọ wa yìí wọ́n ń bẹ lórílẹ̀‐èdè wa yìí tọ́wá yẹ pé nípa àtọ̀jọ̀gbọ́n ni ọlọ́run ọba ṣàánú wọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ọ̀jọ̀gbọ́n Wọlé ọ̀jọ̀gbọ́n ògúnbíyì the first professor in Arabic in Nigeria ẹni tó yẹ pé òun ni professor àkọ́kọ́ ní Arabic ní Nigeria yìí professor ògúnbíyì ni ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run kò fi Islam ta lọ rẹ̀ gbogbo ayé pé gbogbo ẹni yóò tọ́ bá rẹ́ra rẹ̀ tó jẹ́ mùsùlùmí oore ńlá lọ́lọ́run bá ti kó o bó o wá ní ìsìláàmù náà bó o ní o sì ní bọ́ lọ́wọ́ wa nǹkan àkọ́kọ́ ni tá a gbọ́dọ̀ bójútó ló mú ìsìláàmù ọ̀tá ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣà ìmá ṣẹ̀rẹ́tì gbogbo ògbà láwùjọ tá a jọ bára wa yìí a gbọ́dọ̀ fi ẹ̀rẹ́ sílẹ̀ ní gbogbo ògbà àwọn àtàjọ mùsùlùmí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì ti làálẹ̀ fún wa àwọn ọbí tá a ti lè máa lónìí rárá tá a ti lè máa lónìí rárá nínú òun náà nígbà tá a bá kírun sọ̀láàtì mọ̀tòbà tán ìwọ wákàtí márààrún ká jẹ́ nìkan tó yẹ pé a máa sọ̀rọ̀ tí ń bẹ́yìn rẹ̀ àwọn ọ̀rẹ́ títí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sàfùlọ́ mẹ́ta ní ẹgbẹ̀ wa ní àlẹ́bí àti mẹ́wàá lamọ́tò sàlám òní ìfẹ́ sàlám tàbàràtà ìyàgbé jẹ́dá lọ́wọ́ ìfẹ́rọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àgbà èyí tí àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tí máa ń ṣe lẹ́yìn òun wákàtí ìrántí tàbí ní a máa ṣe lówùúrọ̀ àtàwọn ètò tó ní ká máa ṣe nírọ̀lẹ́ ká má jọ ọjà lẹ́nu wa lóòrèkóòrè ká máa sọ ọ́ ànábì wa Muhammad ó ní pé ẹni tó bá sọ ala kulli shay'in qadir ọgọ́rùn-ún láàárọ̀ tàbó tiẹ̀ sọ ọgọ́rùn-ún nírọ̀lẹ́ oore mẹ́rin ní oore alákọ̀ọ́kọ́ wọ́n jẹ nìkan tó yẹ pé wọ́n kọ ládàá ọgọ́rùn-ún orí ẹlẹ́ẹ̀kejì wọ́n pa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn rẹ fún orí ẹlẹ́ẹ̀kẹta wọ́n kọ̀ ládàá pé ọmọ ànẹ́bí Ismaili mẹwàá kúrò wọn mú wọn lóko ẹrú ọrọ tọ́ba ṣe é nírọ̀lẹ́ títọ́ dùkú àárọ̀ ọjọ́ kejì gbólóhùn wọlé gbólóhùn láti láṣẹ ìtọ̀lọ́ wọ́n ti dàpọ̀ láṣẹ rí ìpàdá làwọn mọ́lẹ́kọ̀ rẹ̀ làhámdù wọ́n wà láàkó ìṣe ìpàdé alẹ́bí ni ká máa sọ ọgọ́rùn lómùrọ̀ ká máa sọ ọgọ́rùn ní àtàlẹ́ nínú kẹta mùsùlùmí tá a máa mójútó lè léwà bákan gbogbo ọgbà yóò tí mùsùlùmí rọ tó jẹ́ mùsùlùmí tó bá fẹ́ bọ́ nǹkan nínú tó máa ń wọ̀ ó bàtà ó fẹ́ bọ́ kọ́ máa sọ bísímìlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọ rẹkọmẹ́ndì ẹ̀fọn àlè ọmọ yìí nípa pé gbogbo ìgbà yóò tábà fẹ́ bọ́ ohun tá a bá wọ̀ ká máa sọ bísímìlá gbólóhùn yẹn bákan náà nígbà tá a bá fẹ́ wọ aṣọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká máa sọ pé alihamdulilayi lẹ́yìn kàtàkùn àdìhádà sáwò ọ̀rọ̀ tàkọ̀déhìn bí nǹkan ìrẹ̀ hàwùlẹ̀ nínú wọ́n dà kó wá ànábì ní ká sọ gbólóhùn yẹn. nígbà tí a bá fẹ́ wọ aṣọ wa àwọn nǹkan yìí òun yóò fún wa ní agbára láwùjọ tá a wà yìí yóò fún wa ní agbára lọ́dọ̀ ọ̀tá yóò fún wa ní yóò gbé ìbẹ̀rù wa sẹ́ni tó jẹ́ ọ̀tọ̀ náà bákan náà nínú àwọn àṣà Muhammad wa tó ní ká máa bá fẹ́ jáde afẹ́ jáde lọ gbòòrò ká sọ pé wọ́n lè kó ìwọ̀n jẹ̀lẹ̀ làbí dá. ẹ̀yọ̀ kan náà lásọ bí gbólóhùn yìí gbólóhùn ẹ̀yọ̀ kan náà lásọ. bismillah tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah. nígbà tá a bá fẹ́ jáde kó lé wa àlẹ́ bí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́ òkè òní sọ gbólóhùn yẹn àyà àfikọ́lọ́wọ̀n ọgbọ́ dáàbò bò àyà àfikọ́lọ́wọ̀n ọgbọ́ sọ àyà àfikọ́lọ́wọ̀n ọgbọ́ làkúrò ṣẹ̀tọ́ọ̀nù. kódà nínú ẹgbà wà ní o àlùjẹ ṣàìtọ́nù máa sọ fáwọn àlùjẹ nùkà nípa pé bóò lójú bẹ́ẹ̀ ṣe fẹ́ni tí wọ́n ti dáàbò bò fẹ́ni tí wọ́n ti sọ fẹ́ni tí wọ́n ti là lọ́wọ́ nígbà tá a a ọjà ọjà tá a máa ń lè tí wọ́n máa ń tajà àlẹ́bí ni ẹ má kọ́kọ́ máa gbogbo wọn tó bá ń tó jẹ́ pé òun ní ọjà àkọ́kọ́ máa wọ bẹ̀ ẹ sì má máa kẹ́yìn kúrò nínú ọjà pápá jùlọ àwọn mùsùlùmí a gbọ́dọ̀ sọ ìrìn àjà bákan náà nínú ẹ̀kọ́ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi pa ìwú mọ̀ yìí òun náà ní pé tá a bá dénú ọjà lásán la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa hayyun la yamut biyadihi al-khayr wa huwa ala kulli shay'in tàbí ti sọ gbólóhùn yẹn á gbà ládàá one million ládàá mélòó mọ̀ pé one million ló fi jẹ́ pé a rí ní àwọn tó dáhùn sálà tó ṣe pé tó bá ti fẹ̀ tó bá ti fẹ̀ lọ́rùn níwọ̀n àwọn òpin ha fún òun sì ti ṣùgbọ́n tí kọ́lá ọgbọ́n yìí ti ṣàkójì fún mi tí sì wà lẹ́sìn pé ń ṣe fẹ́ẹ́rẹ́ yóò wá gba ọjà lọ tó bá ti dọjà yóò sọ gbólóhùn yẹn láì láì lọ́nà wàdà wò láṣọ له ملك وله الحمد وهو حج لا يموت بيده الخير وهو على كل شيء قدير tàbí ìsọgbọ́nlọ́hùn yẹn àgbàládà one million wọ́n sì fa ẹ̀sẹ̀ one million yẹn láàdínà àyìnbá ọ̀sẹ́ni tó láǹfààní yẹn o àfẹ́ntọ́ba jẹ́ mùsùlùmí alimuslim èdè mùjítàmá alimuslim wọ́n ni mùjítàmá mùsùlùmí àti àwùjọ tá a dé bára wa yìí nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ fi sọ tá a gbọ́dọ̀ fi wá ìsọfúnra wa ẹlẹ́ẹ̀kejì tá a wà ńbẹ̀ òun náà ni àgbà àlewà àrídá ánìlẹ́bí yìí sallallahu alaihi wasallam àwọn àdíkèrú tó ṣe kọ́ wọ́n látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní káwa mùsùlùmí ọmọ asọ nínú rẹ̀ ànábì ní pé tá a bá fẹ́ wọ ilé ẹ̀gbìn tá a bá fẹ́ wọ ilé ẹ̀gbìn ká sọ pé bísímìlá ìbáraẹni wá báyìí látọ̀dọ̀ àfa wàhálì wípé iwu tí ó di gàgà ìhòòhò wa àti àti kó lójú àwọn tó jáwọn àlùjànnú nígbà tí ẹrú bá ti wọ àlùkọ̀lá àyẹ̀kúrẹ́ kásọ̀gbọ́dọ̀ wípé bísímìlá tábà ti sọ yóò di gàgà kó nìyí àwọn àlùjànnú tó máa ń bẹ nílé ẹgbẹ́ bákan náà anabi muhammadu sallallahu alaihi wa sallam nínú àdúntì mi tá a fa àwọn ẹni òfin gbé jáde ó ní pé ìgbà tí ẹnìkan kan bá ti wọ ilé ẹ̀gbin iná gbà wá mí káàní nàbí sàálà àlọ́sọ́lá ìdá àdákọ̀lá ìlọ́kọ̀lá yẹ̀kọ́ nígbà táwọn ìbá wọlé ẹ̀gbin yóò sọ báyìí pé aláhùnmá ìní àwọn òdòdókà mínà lè kó bófí wà lè kọ aláhùnmá ìní àwọn òdòdókà mínà lè kó bófí wà lè kọ báyìí. gbogbo ayé pọ̀ pọ̀lọpọ̀ àwọn tó ń ti tíra lónìí tí wọ́n bá lé bí agbọ́n yìí wọ́n wá tó àdéhùn méjèèjì pọ̀ fún wa. Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith. Ìyẹn kó wọ́n tó gbólóhùn méjèèjì ẹ̀ papọ̀. Nígbà tá a bá fẹ́ wọlé ẹ̀gbin yálà a fẹ́ tọ̀ ni àbá fẹ́ yàgbẹ́. Bákan náà nígbà tá a bá jáde tán. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí jẹ́ ìyàwó Aisha gba alátọ́dọ̀ rẹ̀. Ó ní pé ànábì ní pé nígbà tá a bá jáde kó lé ẹ̀gbin ká máa sọ pé gúfùrọ̀nẹ̀ká gúfùrọ̀nẹ̀ká gbólóhùn tá a sọ náà tá a ti sọ yóò máa jẹ́ ohun tí ó máa fún wa lágbára ní àwùjọ tá a di bára wa ń bẹ̀ àtàwọn àdúrà èyí tí Muhammad sallallahu alaihi wasallam èyí tó fi kọ́ wa bákan náà gbogbo àwọn àdúrà èyí tó wá ní àdúrà bíi nínú tó èyí náà máa sọ tàbí tó nínú adébá láwùjọ wa yìí nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n fi kọ́ yẹn láwùjọ wa yìí pé kí wọ́n máa lo tẹ̀sípà ṣùgbọ́n àlejò Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ ilé ìfún àlèwò mà lọ́dọ̀ àwọn ará ilẹ̀ róò làwọn kan ti rí tí wọ́n ń lò làwọn yẹn fi gbé wọnú Islam lórí lọ́wọ́ á sì di àṣà débi pé ẹni tó bá jẹ́ àfa mi ti bá ń jáde lọ tí ọba ti mú tẹ̀sípà lọ́wọ́ ìjáde rẹ̀ ò tí ì pé láì àníkù ká láti ṣe sí ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ní pé ó ní ká máa ka ọwọ́ wa ó ní ká máa ka ọwọ́ wa nínú hadith ká èyí tí a fà wá èyí tí ìyá wa rùmẹ́sàn tó gbà wá bíntu Yasir látọ̀dọ̀ ìyá ìyá rẹ̀ Yusaira wa kanat min al-muhajirin Yusaira yìí wà náà tó yẹ pé ọjà àwọn tó yẹ pé ṣe ń jira lọ sí ìlú Madina ó ní pé kọ́ ọ́ làlá ni Rasulullah sallallahu alaihi wasallam ìyá yìí sọ pé òyìnbó ọlọ́run bá sọ fún wa báyìí pé àlẹ́ òkú nàbí tẹ̀sídéèlì wà tàlẹ́lì wà tàkìdìr ọ̀dọ̀wọ̀ yín o kẹ́ ẹ máa ṣe subhanallah kẹ́ ẹ sì máa ṣe la ilaha illallah kẹ́ ẹ sì máa ṣe la hawla wala quwwata illa wà kíndìnà bìlì ànáyàmẹ́ tẹ́ ẹ bá wá sí ọmọ níka yìí máa lò torí pé ọmọ níka yìí ni wọ́n ọwẹ́ òun ló ti fọ̀ọ́ níjọba àlùkìyàmà ìhun tẹnu ọ̀sán òkèrè gbogbo oríkèéríkèé wa ni ọlọ́run bó máa béèrè gbogbo bá ṣe lò níjọba àlùkìyàmà tí wọ́n sì máa sọ̀rọ̀ kódà ẹni tó lo oríkèéríkèé ọ máa sọ pé kí ló dé tẹ̀ ń sọ ọ́ wọ́n là ṣàdédé sọ ọ́ àǹtọ́kọ̀dọ̀ lọ́rùn lẹ́bí àǹtọ́kọ̀kọ̀ ìlẹ̀ṣẹ̀ ẹni tí máa ní kí gbogbo nǹkan sọ ilé ìlú ni a máa sọ bẹ́ẹ̀ kó wá lè jẹ́ pé kí àwọn ọmọ níkàwá yóò lè máa sọ pé tó nínú ohun tí ẹrú rẹ fi mí ṣe òun náà ni pé máa fi mí ṣe tẹ̀sídẹ́ subhanallah ẹ máa fi ṣe tahlil la ilaha illallah ẹ máa fi mí ṣe tahmid alhamdulillah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀sọ̀ ilé fún àlùmọ́ wáyé bákan náà lẹ́ẹ̀kẹta alimuslim ilẹ̀kùtìsáàbù min halal wal amal bil yad mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ti pé iṣẹ́ náà bá ṣe kọjá mú halal kọjá pé halal ní nǹkan yẹn jẹ́ halal tí ọba jọ́nà halal kan wá ọ̀nà halal o tó lè pa kò lórí ayé ọ̀dà púpọ̀ jù ó tún wá jẹ pé iṣẹ́ tá a fọwọ́ ara wa ṣe. torí pé iṣẹ́ tí a bá fọwọ́ ara yẹn ṣe ọlọ́run bọ̀ ọba àlékè ọlá máa ń fa ìbáraká sí òkú pọ̀. ju kí èèyàn lọ tọrọ lọ ju kí èèyàn lọ tọrọ lọ láwùjọ tá a dé bára wa máa lọ tọrọ a gbọ́dọ̀ máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn yálà fún wa ni àti wọn ò tiẹ̀ ní fún wa ìyàtọ̀ ń bẹ ní pé wọ́n bùn wa ní á máa fún ní jà sì máa ń gbà ìyàtọ̀ ìyàtọ̀ ń bẹ di kéèyàn ó sì sàárà fún yẹn. ànábìsẹ méjì lẹ́tọ̀ fún wa ọsẹ yọkan lẹ́tọ̀ fún rẹ ó ṣe méjì lérò fún àwa tá a jẹ àlùmọ yìí ànábìsẹ ẹyọkan lẹ́tọ̀ fún rẹ fúnra rẹ ó ṣe méjì léèwọ̀ ṣùgbọ́n àwa tá a jẹ àlùmọ yìí ó ṣe méjì lẹ́tọ̀ fún wa ó ṣe kẹta lẹ́tọ̀ tí kọ̀ǹdíṣìn bá béèrè fún wàyí ńlá àgbọ̀dọ̀ síbẹ̀ kí wọ́n fún wa ní nǹkan àlébí ni a gbà àlébí ni a sì máa ń gbà kí wọ́n ṣe sàárà àlébí ni pé ká gba sàárà ṣùgbọ́n wọ́n ṣe lọ́rọ̀ fóun àtàwọn ará ilé òun ọgbọ̀dọ̀ gbà àwọn ará ilé òun ọgbọ̀dọ̀ gbà gbogbo fámìlì àlébí ọgbọ̀dọ̀ gbà sàárà ṣùgbọ́n kéèyàn sọ̀rọ̀ àlébí kọ́ fún àyẹ̀wò mọ́ yìí ṣùgbọ́n àyè àti tí kò ní ìgbà bẹ̀rẹ̀ tí kò ní ìgbà bẹ̀rẹ̀ fún kéèyàn ó sì tọrọ lọ́sẹ̀ tó ti gbé ìmú tí ó gbé kọ̀ǹdíṣàn yẹn kó bá ti gbé e kéèyàn dá ló nínú sí bójútó láwùjọ tí a wà ni obìnrin kan ó ní pé kíìlà àwọn èèyàn sọ báyìí pé ya Rasulullah ìwé òfìsọ ọlọ́run ọba o ayé kásìbí ọ̀sẹ̀yà ewu nínú sẹ́lọ̀ dájú kéèyàn sọ kó máa ṣe kó máa fọwọ́ rẹ̀ kó máa jẹ́ pé tí ọwọ́ rẹ̀ ní ẹ̀mí ti jẹ́ òun ló lóore jù òun ló lóore jù ọ̀kún lùbẹ́yìn ẹ̀ mọ̀bòrò àti káràkátà tó bá jẹ́ dáadáa nínú sẹ́tọ̀ dáadé ni kódà nínú ẹgbẹ̀ wa mi nínú sọ Bukhari àti Muslim àlébi ni pé jáde yín mú àti àáké gba lọ gégi kẹ wá tà ní gbòǹkẹ gbé sẹ́yìn ọrùn yín ọmọ àlọ ètò kẹ máa tọrọ lọ yálà wọn ò fún yín ni àbí wọn ò tiẹ̀ ní fún yín nínú nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún láwùjọ tá a wà yìí àlè muslim wà lè mọ ìṣìta mà bákan náà ẹlẹ́ẹ̀kẹrin àlè muslim dọ̀pọ̀dọ̀ yìí tẹ̀yìn mùsùlùmí láwùjọ tá a bára wà yìí a máa jẹ gbèsè a máa yáwó lódodo a sì gbọ́dọ̀ lánìyàn bá a sàn ṣùgbọ́n mùsùlùmí láwùjọ tá a dé bára wa yìí a gbọ́dọ̀ máa yá wọn bí tó wù mí bá wà ibi tí wọ́n bá ti fi èlé fún wa a gbọ́dọ̀ yáwó mẹ́rin bẹ́ẹ̀ làwa náà gbọ́dọ̀ máa yá àyàn lówó èdè bá fi èlé kun láwùjọ tá a dé bára wa yìí àwọn èèyàn ń ṣe láwùjọ rẹpẹtẹ ṣùgbọ́n mùsùlùmí gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé ọlọ́run bá ọba àlejò ọ̀sẹ̀ lẹ́wọ̀ fẹ́ni kẹ̀kà débi pé ọlọ́run bọba àlejò ọlá ṣàlàyé fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ jólùgbàgbọ́ òdodo wọ́n dàrú mọ̀ bá ti yà nínú. nígbà gbogbo ohun tó bá ṣẹ́kù fún yín níbi owó èlé ẹ jáwọ́ mẹ́ ẹ jáwọ́ mẹ́ ṣùgbọ́n tẹ́ bá lẹ́yìn òní jáwọ́ fa dànù bìhábì nínú ọ̀rẹ́ ọ̀ṣọ́ rẹ̀ ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́run ọba. ọ̀nà oníyàrá lójú ti máa ń gbà wá ọ̀nà onírànlẹ́ ni ló fi jẹ́ pé nínú tí ẹ gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ ọba sí ni pé ọlọ́run dákun máa tún mi láwùjọ tó lè lọ́nà tí máa jẹ tí máa mú tí o sì ní gbé owó èlé nínú ara. àwùjọ tá a dé bára wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lọ́sẹ̀ níbi owó èlé ni àwọn olùkọ́ sì ní ká sọ̀rọ̀ àwọn. kódà tí ẹ bá lọ yá o tí ẹ bá lọ kó sí báńkì saving account owó èlé ọmọ àwù àwọn olùmọ̀ wọ́n sọ ní àbáyọ fún wa bẹ́ẹ̀ ẹni ó bá lówó ní báńkì tó wọ èlé ń gùn torí owó yẹn ń pọ̀ sí ọgbọ́dọ̀ ọmọ gbèdéke iye òun ní ń pọ̀ sí yẹn iye tí fi ń pọ̀ sí yẹn tí bá ti ń gbà ọmọ àti ti sàárà sàárà tí ò gbọ́dọ̀ rẹ kẹ́ kó wọn gbàládà lórí ẹ̀ torí pé àwọn olùmọ̀ àwọn àwọn èèyàn béèrè títí pé tá a bá ní ká fi ilẹ̀ síbẹ̀ òun náà wọ́n fi ń ṣe àwọn nǹkan tí ọ̀dà fáwa mùsùlùmí lọ́wọ́ jẹ́ fáwọn olùmọ̀ ní pé tó pẹ̀lú mi ta dé bára wa yìí ìwọ̀n ta lè ṣe náà ni pé má dà papọ̀ lówó rẹ o mọ owó rẹ mú èyí tó lé mbẹ èyí tó lé yìí ọwọ́ a máa fi ṣe sàárà má wà á rẹ kàn fún ọ̀pọ̀lá dá lórí rẹ àfitọ́lọ́wọ́ bá ti gbìlá dàpọ̀ látọ̀dọ̀ rẹ. nínú kẹta gbọ́dọ̀ sọ̀rọ̀ fún láwùjọ wọ̀nyí lọ́wọ́ bákan téèyàn bá jẹ́ nìkan ṣe ọjà ọjà owó ọ̀wá rí san kàkà tó fi wá dojú ti rẹ̀ láwùjọ tá a wà yìí àdébíwá Muhammad sallallahu alaihi ọkọ àlè mọ̀ yìí láwọn àdúrà onírìnrìnrán nígbà téèyàn bá jẹ gbèsè ó sì wá kọ san án tọ́lọ́wọ́n ọgbọ̀ wá sí ìlà ọ̀nà fún àdébíwá Muhammad sallallahu alaihi nínú àjọ àtúnikí àlè mọ̀ yìí wọ́n máa ṣe òun náà ní

ọwọ́ nítorí àlì ìbẹ̀ lọ́rùn mi gbèsè kí n sì rí san àjọsùn àníhà mo ti kọ́lẹ̀ kí n lè rí rí san dákun kí ni kí n ṣe àfáwọn àlè wa sọ báyìí pé aláwọ̀ àlémùká kẹlìmáàtín àlèmùnìhìnnà rasulullah sallallahu alaihi wasallam sọ́jọ́ kí n fi gbólóhùn kan máa ètò pé òjíṣẹ́ ọlọ́run fi kọ́ mi ipò kí a máa sọ láwùká ní àlẹ́yìnká mẹ́sìlò jábàlẹ́ jábàlẹ́ sèré lẹ́yìn náà àdáwò lọ́wọ́ kódà tó bá jẹ́ pé irun tí ń bẹ lọ́rùn rẹ ní gbèsè ó tó kè sí ẹ̀ ọlọ́run ọgbọ́n sì bọ̀ sán kọ́ ọwọ́ sọ báyìí pé kúl ọlọ́dàbí sọ pé wọ́n máa sọ báyìí aláhùnmá ìfínà ìbí àdáyẹ̀ká àni haramika aláhùnmá ìfínà ìbí àdáyẹ̀ká an haramika wa agnini bi fadlika amma siwaka anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú àdúrà tó ní kẹ́ni tó bá jẹ gbèsè kó máa sọ ni allahumma ikfini bi halalika an haramika wa agnini bi fadlika amma siwaka anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní kẹ́ni tó bá jẹ gbèsè kó máa sọ olóhùn náà nínú àwùjọ di bára wa yìí iná ìdílé yìí wà ká tó rẹ́ nìkan tọ́jẹ́ pé ó jẹ́ni tí ń ná kìí ṣẹni tí wọ́n ń ná fún tí ó wàá lóhun ọ̀jẹ́ gbèsè ah! àìrìn jìnnà nàìjíríà bó kí ọ̀kẹ́rẹ́ ká má sọ pé òsì ṣùgbọ́n ọ̀nà ojì ló fi wáyé pé gbèsè tá a wá jẹ yìí a gbọ́dọ̀ máa lánìí ẹ̀fà sàn padà ìmọ̀ aláníyàn yẹn tá a bá rí sẹ́ńgẹ́ tá a fi kú ọlọ́run ọgbọ́n bá wa sẹ́ń yọba sẹ́ńfọ́tọ̀ gbọ́dọ̀ kìí àmà láì

gbogbo ìbéèrè yẹn bọ́ bá páàsì ẹ̀ tán kàkà kọ́ máa wá gbádùn nínú sàárè kò ní rí gbádùn yìí láti ta yòókù lọ àlẹ tí tó bá ṣe gbèsè náà ọlọ́run bàbá lè sọlá kọ́tà wá kó ló gbèsè o òbí gbogbo àwa gbèsè tá a jẹ́ ọlọ́run bàbá tó ká gbèsè o ọlọ́run bàbá kọ́tà wá kó ló dé gbèsè ìtọ́ hẹ́n bẹ́ẹ̀ àbí ìtọ́ pamọ́ bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún àlẹ́ mùsùlùm ìdílẹ́fà kọ́tà alẹ́ àdìdá kò sàwùjá láwùjọ tá a ọ̀rẹ́ ẹ̀yẹn ní kéèyàn máa ná lórí ọmọ ọ̀rẹ́ ẹ̀yẹn ní kéèyàn máa ná lórí àwọn ìyàwó ní mùsùlùmí gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tó ríra rẹ̀ fóun jẹ́ mùsùlùmí lọ́kùnrin ọ̀rẹ́ ẹ̀yẹn ní kó máa ná lórí àwọn méjèèjì àwọn ọmọ rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ sọ́dọ̀ àwọn òbí dáadáa ni ó sì ta púpọ̀ lára dáadáa tó ń fẹ́ jáde fún wọn ni ṣùgbọ́n kì í ṣe túláàsì tẹ̀yẹ́yẹ́ bí nǹkan àwọn méjì nǹkan sọ yìí. kì í ṣe pé ká náwó nìkan ní dáadáa tó dùn kì í ṣe ká náwó fún òbí nìkan ní dáadáa sí àwọn dáadáa mi ń bẹ rẹpẹtẹ tá a lè fi sóbi wa ṣùgbọ́n àwọn ọmọ àwọn ìyàwó túláàsì nìkan lẹ́lẹ́ wọn lórí túláàsì nìkan lẹ́lẹ́ wọn lórí nínú sọ ibùkọ́ yàtọ̀ mọ́sílẹ̀mù látọ̀dọ̀ àfọwọ́ àdéhùn sọ̀rọ̀ wọn ولكان النبي صلى الله عليه وسلم قال إذا أنفق رجل على أهله يحتسبها pẹ̀lú ìwọ̀nyá kò sọ̀dà kan. gbogbo ọgbà àlẹ́bí ní gbogbo ọgbà yóò tí ọkùnrin bá ti ná lórí àwọn ará ilé rẹ̀ ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ tó sì gbà pé ohun tó ń ná yìí wọ́n lẹ́nà sàrà ni a máa jẹ. àwọn olùmọ̀ ní pé látara bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá bára rẹ̀ lẹ́ni tí ń ná lórí ọmọ àtàwọn ìyàwó ọgbọ́dọ̀ jẹ́ nìkan sí pé ó máa ní dá ohun tí ń ná yìí wọ́n fẹ́ fi lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run yóò sì lẹ́sàn ìtàlẹ̀ ó ní lẹ́ni fóun fẹ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ yóò sì lẹ́sẹ̀ yóò máa jẹ́ sàárà lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀n balẹ̀ kí ọlá yẹn pé sàárà náà níbi ti yẹ o ṣé bọ́lá bí Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n ń sọ fún nípa pé ìlò iṣẹ́ ọlọ́run sàárà àwọn obìnrin ní fi ń lóore jù kéèyàn ṣe kéèyàn náwó sọ́jà àwọn tí ń lójú ogun kéèyàn náwó fún wọn àwọn tí ń ṣe bá kéèyàn náwó fún wọn àti kéèyàn náwó sí fọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ èwo lọ́lọ́lá jù ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kéèyàn ná fún àwọn aráalé rẹ̀ òun ni ọ̀gbọ̀nà jù ọlọ́pàá kò ṣe lọ́rọ̀ fún wa. bákan náà lẹ́ẹ̀kẹfà àlè muslim ìtẹ́sìmí àtàdà tààmì wàtàmíd àléyìí yọ̀gbọ̀n wàhánu òǹlọ. nínú kẹta gbọ́dọ̀ sọ̀rọ̀ fún láwùjọ wa yìí òun náà ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń jẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lánàá àlẹ́ ọlọ́wọ́n ọba lọ́mọ ọ̀tá àwọn nǹkan kẹ̀kẹ́ mbẹ̀. ṣùgbọ́n àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ti fún àlè ń wọ̀ yìí àbáyọ nípa tó gbogbo ògbà yóò tààbà tí máa kí nǹkan bọ ẹnu wa yálà jíjẹ ní àbímọ́nà kàmá sí kàmá sí níjọba nínú Hakim àti járíà ọba fẹ́ kọ́ gbọ́wọ́ ẹ̀. ọkùnrin mi náà bá tún bọ̀ wá ànábì tún gbọ́rọ̀ rẹ̀. ànábì wá sọ fáwọn sàn àdókòó tẹ̀sí tó máa jẹun ọ̀sẹ̀. ṣàìtúnù fẹ́ sọ oúnjẹ yìí sọ ọ́ di ọwọ́ agbọ̀wọ̀ rẹ̀ arábìnrin fẹ́ sọ ọ́ dẹ̀tọ́ fún fi máa bá wa jẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ló tún bá òun arákùnrin yìí ni mo fi kọ fún ọjẹ lábáwọ pé torí náà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá ń jẹun tẹ́ bá fẹ́ jẹun tẹ́ tó bísímìlà tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ rẹ ti ṣe tẹ́ ẹ bá ń jẹun lọ tẹ́ tó bísímìlà àwòrán òwò àṣírà bísímìlà yìí àwòrán òwò àṣírà tẹ́gbọ́n òun bísímìlà yìí ọlọ́ọ̀bá máa fi láì kó níbi gbogbo àwọn aburú kéékèèké àwọn mo fi oògùn kìíní kan kí lágbájọ́ lè má mọ ohun tí ń ṣe mọ́ mo fi kìíní kan sí kó lè máa nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ ànájú bí ẹ bá ti bí sùn lè kí o tó máa jẹ oúnjẹ ọlọ́run bọ́ láì kó gbogbo ńlá ìlú rẹ̀ akálàsì tí nǹkan ìbàjẹ́ má jèlé tọ́wọ́ ẹ̀fẹ́ má jèlé ni yọ hàn yẹn lé wọn bísímìlá yọ ọ̀rẹ́ o ọlọ́run ló sàánú ìlú náà ní a máa ń sọ lẹ́yìn gbogbo ìgbà ọlọ́run ló sàánú ìlú náà ní tó ìpínpà tí jẹ́ ọ̀fẹ́ ní wúyẹn jọmọ ìyẹn fẹ́ gbé kalẹ̀. ṣùgbọ́n tí ọba jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé má jẹ́ ìdè ògùn tí máa ń pààyàn tó bá jẹ́ mọ́ tá ẹ pé náà ní nǹkan yẹn bisimilayi ọ̀rẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. yọ̀rúdà yọ̀rúdíyà kan ọwọ́ fi ẹrẹ ó fi ẹrẹ wá bá níbi Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábẹ́ ó sì ti fi pọ́ńsì sí ó sì mọ̀ bá níbi fẹ́ràn rẹ̀ àtàwọn sàábé nínú ìṣesí àwọn sàábé sì ni pé tí wọ́n bá fẹ́ jẹun papọ̀ mọ́ ànábì wọn ò ní sáájú ànábì mú nǹkan yẹn wọn ò ní sáájú ànábì bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam ànábì mú nínú rẹ̀ wọ́n rí ipá ànábì mú àwọn sàábé rẹ̀ ẹnìkan wá yára òun yára yára jù ẹ̀ mọ́ bí sẹ́ ń jù ẹnu èmi ti pa ó ti jẹ́ sàmùsàmù ànábì náà ti mú ó ti jù ẹnu ó ti jẹ́ ìdómù kẹtẹ̀ẹ́ ọba wa sọ fún ànábì pé ìwọ ń bẹ bí ẹrẹ yẹn ìwọ ń bẹ bẹ àtẹkùsàrí tù dáàbò sàábẹ tó wù yára yára yẹn ìwé tẹ́lẹ̀ ìlẹ̀jù ló tú ẹsẹ̀ ló fò sẹ́lẹ̀ lóko débi pé ó ń ṣe ọlọ́run ìgbà tí múra fún un fẹ́ kú ń sọ fún ìyàwó Aisha pé ha èrè Aisha. mo si sì tún ní fílì májèlé tí mo jẹ́jọ́ kìíní àná nínú ìtún ní fílì rẹ̀ ó jẹ́ káwọn olùmọ̀ kíyèsí pé tí nǹkan kan bá jẹ́ pé májèlé wọn kò gbọ́dọ̀ o. ṣùgbọ́n ẹ ọmọ àmọ́ ohun ń ṣe ya wèrè owó wí ya sùn lọ. láwọn tó yẹ kó kọ́ ọ̀nà kan ni wọ́n gbé gbà ó ní jínú effect nínú ìwú nǹkan yẹn lọ́wọ́ bàbá lè fẹ́lá yóò fi dínkù láì bí ìwò pé ẹ̀nẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fi wá ní pé tá a bá jẹun tán ká máa sọ pé alhamdulillah alladhi at'amani wa razaqanihi min ghayri hawli minni wala quwwa alẹ́bìnrin ká máa dúpẹ́ fọlọ́ nígbà tá a bá jẹun tán nínú kẹta gbọ́dọ̀ mójútó ní òfin láwùjọ tí a wà yìí ó sọ ọlọ́run bá ní pé iná lọ́ àlà yàgòdò alẹ́ abdi anya kulẹ̀ akilata fàyà mídàhù àdéhà àwọn yẹn sọ̀rọ̀ bá ṣẹ́gun bàtà fàyà mọ́dàhù àdéhà ó sọ ọlọ́run bá ní pé ọlọ́run ọba ọba ní kọlá màmá ń yọnu sí ọrú o nígbà tó bá jẹ tọwọ́ adúpẹ́ fọlọ́run àtìgbà tó bá mu tọwọ́ adúpẹ́ fọlọ́run ọba lórí rẹ̀ ọlọ́run bá máa ń nífẹ̀ẹ́ sóńtọ̀ ẹlẹ́ẹ̀kẹfà alimuslim rahmatulahi musulumi na tá a a gbọ́dọ̀ ma a gbọ́dọ̀ máa jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá àwọn tó wà láwùjọ wa ọ wà ọkàn wa ìkẹ́ ọ wà ojú wa ìkẹ́ ọ wà nínú wa tá bá ń èèyàn tá a ń máa kí àwa Muhammad sallallahu alayhi wa sallam rahman tabaraka wa ta'ala. gbogbo kẹ́nikẹ́ni láyé ọlọ́run ọba ni wọ́n máa kí àwọn náà ọlọ́run ọba ni wọ́n máa kí àwọn náà ọba oníkẹ́ yóò máa kí àwọn náà èyí ha máa ń áàbù wa pàṣẹ rẹ̀ ó ní ẹ máa kẹ́ ṣèwá lójú ẹ ma máa kí àwọn tó wà lórílẹ̀ yẹ̀rì máa ń fi sàmà ẹni tó wà lókè sẹ́yìn nínú tó jẹ́ ojúṣe àwọn mùsùlùmí ká máa kí àwọn èèyàn kódà kìí sàwọn èèyàn nìkan ká máa kí àwọn èèyàn rẹ̀ kó àjẹbà lọ́dọ̀ àwọn bàbá wa pẹ̀lú ojoojúmọ́ wọ́n lè da ọkà bàbà fáwọn ẹyẹ ẹyẹ ìkéde ẹyẹ ẹyẹ ẹlẹ wọ́n á dá àgbàdo fáwọn ewúrẹ́ àtàjẹ àdébà abẹ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn tí èèbá ṣe pé wọ́n da fún yẹn níyẹn mi wò. Yunus bọ̀dà rẹ̀ ká gbọ́ dáadáa o tí èyí bá ṣe kó wọ́n da fún yẹn yẹ̀ mí wò pé ọ̀ gbọ́dọ̀ má ṣe ń jímọ̀ jímọ̀ o tó bẹ́ẹ̀ ti tó bẹ́ẹ̀ ti ṣe é ìjọ ni ló kú láyé o bàbá rẹ̀ ńlá kí ó ṣe ó iṣẹ́ tó dáa ìṣẹ́ tó burú bẹ́ẹ̀ kì í wá sóhun ní kankan torí parí bẹ́ẹ̀ nínú ṣíṣe àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam tó yẹ pé ó sì ń sọ fún wa nípa àwọn tó ti lọ gan lára àwọn ẹranko wọ́n sì arákùnrin kan gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ṣe wí fún wa inú àti sàfà àbò yọrọ onígbà náà wọ́n jọra ọ̀rọ̀ làásọ̀. àlébi ni pé arákùnrin kan orí ajá ti ń jẹ ìdọ̀tí ilẹ̀ látàkùn ọjọ́ jẹ fa kó fàjà àlà báyìí ni arákùnrin ló ṣe mú rẹ̀ bàtà sọ́ọ̀tì aláwọ̀ ọwọ́ amú ọwọ́ àfibà bomi títí tí ajá yẹn fi mú omi yẹn ajá yẹn fi tó fi rẹ̀ ń bẹ̀ tó fi rẹ̀ ń bẹ̀ tán fàṣàkàrọ̀ lọ́ọ̀rùlá ọlọ́run bá wá dúpẹ́ fún ẹni yẹn fa àdìkọ́lẹ̀ òrìṣẹ́ náà ó ti fi wọ́n jẹ́ náà látara rẹ̀ afa àkọ́kọ́ ni wọ́n gbé àdìsí náà jáde ní àdìsí six thousand four hundred and seven ní àdìsí six thousand four bákan nínú sọ̀rọ̀ bùkọ́ ọlọ́ba kan náà ní àdínkù six thousand seven hundred and thirty four anabi awa muhammad sallallahu alaihi wa sallam afa abuwa sọ pé sọlọ basra ìpè báyìí náà máa kálí bọ́n tí kò èrò kíjà ti ń ká ẹ̀dà yàtọ̀ lọ́wọ́ àtọ̀ ó ní pé ajá kan bẹ ìdààmúdààmú bá ní ibi kẹ̀ǹgà kan ó ń wá bó olùwọ́n ti débi omi kẹ̀ǹgà yẹn ó ń wá bó olùwọ́n ti débẹ̀ ṣùgbọ́n kò lè wọ́dún kẹ̀ǹgà lọ ògbẹ́ ti ń gbẹ́ ògbẹ́ ti ń gbẹ́ báyìí náà nígbà muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ìdèrò àjòwò bàbí john ní gbàgbọ́ ya bàbí israẹli báyìí ni aṣẹ́wó lóbìnrin nínú àwọn aṣẹ́wó àwọn bàbí israẹli tó yẹ pé o ti ya tẹ́yẹ́yẹ́ ń ti sẹ́nu ń ya ti di níbi pé ń ṣiṣẹ́ òun ló wá rí ajá yìí ìgbà tó wá rí i. ọwọ́ ajá nìkan tó ti pé ọ̀nà ìzàkà ti mú ọ̀há pàtàkọ́tì o báyìí ló ti mú bàtà rẹ̀ tó wọ̀ ọwọ́ awọ́nu kànga lọ kọlọ́ba àdúgbò mi kọlọ́ba ajá yẹn fipò ọwọ́ fún ajá yẹn pàtó fún ajá yẹn ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé fàkó fòrò lára àdéhì wọn sọlá wọn bá torí ẹsà kó jì fún yẹn wọn sọlá wọn bá torí ẹsà kó jì fún yẹn ẹjẹ máa tú àwọn tó wà lórílẹ̀ yẹn pẹ̀ kó lè máa kí àwa náà ó sọ ọlọ́run bá sọ pé la yarhamullahu man la yarhamun nasa ọlọ́run ọba ò ní máa kẹ́ni tí ọba ti lè kẹ́yàn gbogbo ẹni tí ọba ti lè kẹ́yàn láyé ọlọ́run ọba ò ní kẹ́hùn náà àsínú ohun tá a gbọ́dọ̀ tójú sí ọ̀rọ̀ aláwùjọ wa yìí òun náà ní ká ya ẹni tí wọ́n kẹ́ àwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹjọ alimuslim bil amri bil ma'rufi wan nahyi anil munkar. yà sàyà àwùjọ tá a wà yìí nínú nǹkan tí ẹrú gbọ́dọ̀ bójútó òun náà ni fóònù ó si máa pàṣẹ dáadáa tí ó sì máa kọ̀ wà lájẹ. ìwà àbàjẹ́ táwọn èèyàn ń wù láwùjọ tá a wà yìí bóò láti kọ́ fáwọn èèyàn bóò láti èèyàn bóò láti èèyàn láti dáadáa àwa lè ń yẹn ni pé ìwọ tó fẹ́ kọ́ wà bàjẹ́ tó fẹ́ pàṣẹ dáadáa tó sì fẹ́ kọ́ wà bàjẹ́ ṣé wọ́n gẹ́gẹ́ ń ṣe dáadáa yẹn o sì fẹ́ kọ́ wà bàjẹ́ ṣé wọ́n fi hàn máa ṣe wà bàjẹ́ ọ̀hún látọ̀dọ̀ wa gan láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o tọ́wọ́ ìpamọ́ rẹ̀ wà ara yẹn jú alihamudulilá tó yẹ pé gbogbo ohun tó jẹ mọ́ dáadáa à ń ṣe bákan á mọ́ à ń kí wákàtí mara ó pé pérépéré yóò rọrùn láti pẹ̀lú mi pé kí wọ́n tó dé mọ́sálásí wọ́n kẹlẹ̀ ọ̀kan ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì ẹ̀dìdé o àṣùbà àtó o ẹ̀dìdé o ẹ̀dìdé o àṣùbà àtó o àṣùbà àtó o àwọn máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ lónìí àwọn máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ kódà òtútù wa dà níbi ìṣesí pé tẹ́lómi bá lóun ó ṣe é gan ẹni tí ó ṣe é fún gan ayàwèrè ní tẹ́ ọ̀dẹ̀ yìí lọ́dọ̀ ọ̀dẹ̀ àbọ̀dẹ̀ yìí lọ́dẹ̀ bá fẹ́ ààrẹ kò sínú ṣe ti wà lónìí àwọn ṣe tí àwọn torí pé wọ́n láyè sílé wọn nílé ká wọ́n sílé wọn nílé ká ilé agboolé agboolé wọ́n ń ra wọn sí ilé agboolé ṣùgbọ́n lónìí ilé tí bá ń bẹ nú èyí tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kejì rẹ̀ ọ̀tọ̀lẹ̀ ní ọ̀rà ìní wà wájú ọ̀tọ̀lẹ̀ ní ọ̀rà wọ́n fara wọn ládùúgbò yẹn wọ́n ọjọ́ mọ́ra wọn bí kẹta ọwọ́ ajọ́ fẹ́ jẹ́ kókó fẹ́ lè ṣùgbọ́n tí ó sì lè nínú ojú tètè ká máa ṣe yóò jẹ́ ó jẹ́ pẹ́ni tí ò tiẹ̀ fẹ́ jọ́ ọlọ́run ọlọ́run lè lò wọn sábà bíi

ojúṣe èmi àti ẹni tó ṣe pé nínú lẹ́tà ń gbé gan lágbájá ẹ̀dìdì o àṣùbà àti tóo àṣùbà àti tóo àṣùbà àti tóo ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa lónìí bámúbámú mo yó ìmọ̀ pípé ọmọ ẹ̀kọ́ ọ̀kan inú ilé yàrá mẹ́jọ ojúṣe mi ojúṣe ọ̀ yàrá méjì náà là ń gbé yàrá mẹ́ta náà là ń gbé yàrá kan náà là ń gbé yàrá àyókù àwọn èèyàn ni wọ́n ń gbé bẹ́ẹ̀ àwa nìkan láàjì láàbù àṣùbà gbogbo àwọn yòókù yìí ò ní lọ kí lójúṣe tiwa náà lórí kí wọ́n máa ṣe jọ̀sìn fọlọ́hún. torí pé inú ilé tí gbogbo àwọn ará ilé yẹn bá ń ṣe jọ̀sìn fọlọ́hún ọ̀kẹ́balẹ̀ ọwọ́ àbẹ́ aburú ló sì kéré. ṣùgbọ́n táyé pé inú ilé tó yẹ pé wọ́n máa ṣe jọ̀sìn nínú ilé yẹn tàbí ẹ̀ta owó ní ṣe jọ̀sìn àwọn ẹlòmíì ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n ọ̀ṣẹ̀sìn. ariwo ìdààmú ní ìlọ́màjẹ́ tinú ilé yẹn ló fi jẹ́ lára ojúṣe wa òun náà ní ká máa wá kọ ìwà àbàjẹ́ o èyí tó kún àwùjọ wa tó pọ̀ rẹpẹtẹ yìí tọ́lọ́mọ̀ bọ́ bàjẹ́ pẹ̀lú tó sì gbèsè rẹ̀ rẹ̀ wa ìgbà ni yóò tó bá ń ṣe bẹ́ẹ̀ sàyẹ̀rẹ̀ hàmùhùmù lọ ọlọ́run ọba ọmọ akẹrọ ẹni tó bá máa ń pàṣẹ dáadáa títí máa ń kọ́ àbàjẹ́ títí máa ń kí ohun tí ń yọ tàkà títí ń tẹ̀ láti ọlọ́run ọba àti ti àrẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọ̀lẹ́ ìkàsẹ̀ ìhàmùhùmù lọ àwọn ẹni táwọn ọlọ́run ọgbọ́n ọba àtẹ wọn ká má wàá gbàgbé o ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé màá rọ àmì ń kòkò kárà ẹni yóò tó bá rí tọkàn rẹ kọ wọn ní yorùbá yẹ òkú yẹ kí tí yẹn bá ní kápá àti fọwọ́ rẹ yí ipò ọwọ́ ni ó lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ là ń bí lónìí ṣojú wa làwọn ọmọ òkú wọ sọ̀rọ̀ kó wọ́n jáde àwọn láti bí wọn papọ̀ á jùlọ àwọn wọn yà ẹ wàá rí tí ìyá ọmọ máa sọ kátikàti rẹ wọn tó jẹ́ pé wọ́n gan lẹ́ẹ̀kún kò gbóná lé lórí ìwọ ló kò ní bàbá rẹ̀ jáde lọ́mọ á ní bí a yìí máa ń wí fún ọ títẹ̀ mi mo bá dé ibi tí mo bá dé yìí ọ̀dà máa jáde lọ èmi ń wí fún o ó ti sọ ó ti kìlọ̀ fún ni ni o ìyá sọmọ ọ̀lẹ̀ ọ̀dà ọ̀là ọkọ̀ ọ̀tọ̀ ìlà ẹni tí ó sọ ohun rẹ̀ lẹ́sẹ̀ fún ọjọ́ ń gbélé tó ti pé ọmọ lè pé kí n tiẹ̀ ìbàjọ́ rẹ̀ ń tilé ni wọ́n bá sọ ní ọsọ́ òun ọ̀fẹ́ nu sọ ṣùgbọ́n mi kò sí ohun tọ́jọ́ àwa rí pédà kejì gan-an ni ṣàìtọ́nù gbé sáwùjọ wa yìí ọmọ tó bá wá ń múra dáadáa lọ́dọ̀ àwọn òbí mi wọ́n fa Jésù tó bá ní jẹ́lì báàbù wọ́n máa dáná sún wọ́n kó gbogbo ẹ̀ wọ́n dáná sún wọ́n dà sínú nẹ́fún wọ́n fa ayáwó fi kíní tọ́ kò sí ohun tóbi yẹn ń sọ ju pé àníjẹ́ mọ́sáfẹ́ dé kó ayé ọba jẹ̀ ọmọ sì ń sọ pé ìgbà mo fẹ́ bọ́ lọ́wọ́ ṣàìtàn òfin oṣù máa sọ pé rárá mo fẹ́ jẹ́ káyé rẹ̀ ọba ìtẹ̀níṣẹ́ kí n tó hù torí pé tòmọ̀ tó túmọ̀ sí mi. àwa máa rí láwùjọ wa ìyá máa gbọ́ pé ọmọ tí wọ́n ń wọṣọ tí àyà rẹ̀ ń hẹ́ ń ta tí ń wọ mínísítẹ̀t jáde àwọn òbí rẹ̀ gbójú ọgbẹ́ni ojú ẹ̀ fún ẹ̀ pé kò sí dájọ́ ò lè wọ́n yìí sójú wa yìí ni pé tí bàbá ìyá náà máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni èwo ni ọjà múra kókókó níta ọmọ táyé bá fi láyé pọ́n kẹ́yìn náà ṣe wí ẹ̀rí kẹ́yìn náà tó di kíní kan apá bàbá bàjẹ́ bọ́ níbo bẹ tó ṣe pé bàbá ó ṣe é ìyá ni ọdẹ mọ bíi kálóhùn náà ṣe tó bá ti lọ wò ó ti kú ìrè jẹ́ ti ń bọ̀ wò ó ti lọ gbọ́dọ̀ ìbúlé gbọ́dọ̀ ìbúlé wọ́n á lọ sí ìrì òkú ìgbẹ́ ìyá nìyí o ní sojú ọmọ ọwọ́ adi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn bàjẹ́ láwùjọ wa yìí ojúṣe àwa mùsùlùmí ni pé kò láti fa àwùjọ wa yìí mọ́ ṣùgbọ́n fákídù ṣe láàyè òtè àwa mùsùlùmí tá a láfẹ́ fa àwùjọ wa yìí mọ́ sáwa náà mọ́ náà kó tó di pa á àwùjọ ibi tá a gbọ́dọ̀ kọ́kọ́ kí èsì ra wa nìyẹn o sáwa gẹ́gẹ́ mọ́ kó tó di pa á sáwùjọ yìí bẹ́ẹ̀ náà wà láwa ọ̀tá ajọ́kùnrin náà ọmọ wa ọjẹ́ nìkan tó yẹ pé ọmọ wa lọ́kùnrin yóò máa jẹ́ nìkan tí kò tó máa jábọ́ díẹ̀ yóò lóhun mi ń sakọ yóò lóhun ẹgbẹ́ ayé sáàgì làwọn dé ẹ̀yin bàbá síbẹ̀ náà lo olùsí tọ́sà ọmọ ọ̀yá kìíní kan mi ni wọ́n máa ń pè ẹ̀bẹ́ yìí náà lo súnmí ọkọ̀ pọ̀sẹ̀ olùsí tọ́sà ẹ̀bẹ́ yìí náà lo àsìkò tiwa ní ẹlá ẹja ní lásìkò tiwa o irú wọn bàbá bẹ́ẹ̀ bọ́ọ̀ gbọ́dọ̀ gbà fọ́ọ̀mù ọ̀rẹ́ kó síbẹ̀ yóò lo bẹ́ẹ̀dì yóò wá wà gbogbo gbogbo ẹ̀mọ́ ìjọ máa wá hàn ṣòkòtò yẹn yọ máa wá tẹ̀ mọ́lẹ̀ nísàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló bá àwọn yẹn ti ya wèrè lónìí ó ti jẹ́ pé wèrè yẹn ò tó àwọn àwùjọ mi ọ̀kẹ́ náà àwọn èèyàn wà kẹ́ńbẹ́ ní ìlú kan tí mo bá ń pọ̀ láti rí kọ́ńtì kan mo gbọ́ pàtó kọ́ńtì yẹn láti rí gbogbo kọ́ńtì ẹ̀sìn ni ṣùgbọ́n táwọn pé wà gbogbo ẹ̀ ní tẹ̀lé kọ́ńtì yẹn ẹnì yẹn wá bá mi ṣe imo ọkọ lùmí ní orí imo bí wọ́n ń sàlàyé pé kí n wo skul táwọn wà o àwọn ọkùnrin wọ́n wọ́sọ́ wọ́n wà la ṣòkòtò yẹn báyìí wọ́n la lẹ́gbẹ̀ẹ́ kẹrin wọ́n la lẹ́gbẹ̀ẹ́ kejì báyìí ṣùgbọ́n àwọn obìnrin àwọn wà la níbi tẹ́ńbì wọ́n la níbi tẹ́ńbì wọ́n wá di sáyẹ̀nsì létí etí wọ́n mọ̀ mọ̀ sẹ́bẹ̀ ni òbí o wọ́n wá ní pé wọ́n ti da rẹ̀ ní yìí nìyẹn o fi wọ́n hẹ̀ mí lórí àwọn tí ń bẹ́ skul yìí táwọn wà skul yìí àwọn lé twenty thousand masters lẹ́yìn ẹ̀rọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọmọ kí ó nìkan ó wá ń sọ̀rọ̀ yìí pé òun nìkan àti olùkọ́ àti súdẹ̀tì òun nìkan lòun múra ní múra fún òun wọ̀jẹ̀ ìfẹ́ òun wọ̀jẹ̀ làbíà tí sòkòtò òun sì lo òkè báyìí ẹlòmíì tí ọba ti rí ojú tó tó bá kúrò òun báyìí yóò fẹ́ wo òun láwùjá tí ó máa wọ̀ òun lọ báyìí káà bí wọ́n ṣe máa ń wò ó nìyẹn ó ní wàlá owó òfin sẹ́ńtà jẹ́ sẹ́ńtà wàlá òun nìkan òun ò rí wò ó débi pé wọ́n sọ pé tí wọ́n ní òsì máa dọ́gbọ́n sí báyìí ìdọ́gbọ́n ah, sí o ọwọ́ akákìní rẹ̀ pé kí wọ́n fi sọ̀tọ̀ tó wúdé o kò gbó bẹ̀ rárá ojúkun náà ló ti wà. tọ́lọ̀ bá ní ọ̀sẹ̀ máa ń sàṣẹ́ mẹ́ẹ̀ wọ́n jọ ti dọ́kítọ́rì ti o wọ́n fàyè ẹ̀jẹ̀ o wọ́n lè máa wo pé bẹ́ẹ̀ wọn ò ní pílánì fún ọ wọ́n ti lè máa pílánì fún ọ lẹ́yìn àwọn kan ti ṣe é bẹ́ẹ̀ wọ́n ba iye wọn jẹ́ ni àwọn tó wà wò sẹ́yìn àwọn Aminu Kasim àwọn wọ́n pọ̀ rẹpẹtẹ tó ṣe pé àwọn náà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣùgbọ́n nígbà tí wọ́n ní làákàyè àwọn Amẹ́ríkà padà darí wọ́n padà dé wọ́n padà dáwé rí wọn àwọn ní ọ̀pọ̀lọpọ̀ wà lọ kọ́ Islamic study ní yunifásitì lónìí yóò máa di pé yóò máa kọ́ ní Islamic study pé ọtí òkúrú a lè mú àti àmupara ni òsì ní ká má mú because ẹlòmíín bẹ tó bá mú tó tuntun bá mú tó bá mú òtútù ọ lọ yóò tẹ̀ máa kọ́ ní Islamic study hmm. àwọn yẹn ni wọ́n ti ni àwọn Amẹ́ríkà ti báyé wọn jẹ́ kalẹ̀ táwọn ọ̀sìn àwọn òwe kalẹ̀ pé a lè obìnrin lọ́wọ́ tí èèyàn bá ti lo glove tàbí tí bá fi hankin lò fọwọ́ tó ìyẹn lè bá lọ́wọ́ omi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹsẹ̀ pé wọ́n fi ba àwùjọ wa yìí jẹ́ nínú wọn tá a gbọ́dọ̀ ṣe láwùjọ wa ibi tá a ti lọ àlẹ́ amru bil ma'rufi wa nahyi anil munkar ká tún àwùjọ wa yìí ṣe àwa tá a bá wá lè fọwọ́ yí ipò àwa lẹ́nu ìwé táwa ń sọ yìí ìjọba ló ní ẹnu ló ní ọwọ́ àfọwà Umar ibn Abdul ó ní pé ìjọba máa tún àwùjọ ṣe ìhun tí kùránì ò lè tún gbogbo ọgbà là ń kà lọ kùránì là ń kà gbogbo ti bá ti ní á ṣe bó ti ní á a ṣe ń kà tó àwùjọ ò lè dà ìjọba wa tún ṣe ìjọba ló ní agbára yẹn bá a ti méjì nǹkan orí nì gbogbo ẹni yóò tó bẹ́ẹ̀ ṣe báyìí ẹ máa kó àwọn lọ yìí a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé ìjọba yóò tún àwùjọ yìí ṣe kò lè dá tí ọ̀bẹ ti jẹ́ pé ìjọba tún ṣe fúnra rẹ̀ nínú kẹta àgbà ajé mùsùlùmí ta gbọ́dọ̀ mọ̀ láwùjọ wa ta gbọ́dọ̀ ṣe kọ́lọ́ǹkọ́ sàánú wa bákan náà nínú nǹkan tí ọjọ́ ojúṣe wa láwùjọ wa yìí òun náà ni pé àwa ta jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa bára wa jẹ́ o àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa ṣe kì ta ara wa o àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa ṣàkóso ara wa o àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa rìnra wa lọ́wọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ máa bora wa láṣìírí anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣẹlẹ̀ ìfowó àná sọ ibùkọ́ àti muslim oníṣẹ́ ọlọ́run bá sọ báyìí pé àlè muslim àkọlé muslim mùsùlùmí ọmọ ya la jẹ́ wa láàyè lémùhù ọ ọmọ ya rẹ o wà láàyè lémùhù ọ lọ fífa alẹ̀ fún yàjẹ́ ẹ dákun là ń béèrè wọ́n ti fẹ́ jẹ́ wọ́n ti fẹ́ fi kọ́ wá sọ pé òun ni yàrá kẹta bẹ̀rẹ̀ ọwọ́ ó lè wọ́n ó ó lè máa yọ jáde láàyò sùlẹmù a gbọ́dọ̀ máa fà á kúrò àjẹ ọmọ nǹkan náà fi hájàtì àhíhí kánà lọ fi hájàtì gbogbo ẹni yòówù tí bá ń bá ọmọ ìyá rẹ̀ gbọ́ bùkátà rẹ̀ ọlọ́run náà máa máa bó ń lẹ̀ gbọ́ bùkátà tiẹ̀ wọ́n máa ń fàbọ̀jà àmúsùlùmù kúrò bàtán fàbọ̀jà ń bá ní kúrò bàtán mi kúrò bá ti yà ọ̀bàlùkẹ́yà má ẹni yòówù tó bá bá mùsùlùmí gbé ìṣòro kan kú nínú ìṣòro ilé ayé ọlọ́run ọba ó bóun náà gbé ìṣòro kan kúrò nínú àwọn ìṣòro tí ó níjọ ìyàmà nínú kẹta àwọn mùsùlùmí ta gbọ́dọ̀ nìmú lọ́kọ̀ọ́dọ̀ ní àwùjọ tí a wà yìí ni wọ́n máa ń sàtàrà mùsùlùmá sàtàrà ọ̀dọ́rù yàwó ìyàmà ẹni yóò tó bá bo mùsùlùmí láti rí ọlọ́run ọba ó náà láti rí ó tó bá jọ ni mo fún mùkọ́ láfa rẹ̀ kí ni ìdàkejì rẹ̀ ẹni yóò tó bá tú àṣírí mùsùlùmí. ọmọ ọyá rẹ̀ ọlọ́run bó tún òun náà láṣìírí tó bá jọ bẹ̀rẹ̀ ìyáàmà ẹlẹ́ẹ̀kẹwàá alẹ́ muslim lè ṣe ti fàájìhì kọ́wọ́ fàmínà bá ìta ààrẹ. láwùjọ tá a wà yìí mùsùlùmí gbọ́dọ̀ fún àgbèrè Ọ gbọ́dọ̀ kìí ṣe pa wa nítorí kó hiv kó èdè rárá o nínú lọ pé ìpáyà látọ̀dọ̀ ọlọ́run bá pé ọlọ́run bá ní a máa ṣe wàláìdẹ̀ fi jìnà sí. tọ́lọ́run bá ní pé kéèyàn ò rí bẹ́ẹ̀ àwùjọ yìí ẹni ní ó rí àwùjọ yìí tún ṣe òun náà sì ń bẹ́nu ẹni tó da láwùjọ yìí torí pé àwùjọ yìí polúkúmuṣu lágbègbè yìí pípà tayọ ẹnu àlà ó polúkúmuṣu tayọ ẹnu àlà láwùjọ yìí kó pọ̀ kan nípa àgbèrè ṣíṣe ọlọ́run bọ́ bá lẹ́ka sọ pé íńtẹ́nítẹ́nì kò kàbá irọ́ máa tọ̀lé àwọn àníhù tẹ́ ẹ bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ gbàǹkọ́ bí ètò ìpàṣẹlẹ ọ̀rọ̀ fún yín inú ẹ̀ṣẹ̀ la gbèrò wípé wà lóka kẹrò lóka kẹrò àwọn kò sì kí á ti pọ̀ àwọn ọlọ́run ọba àwọn àṣìṣe yín àbà yẹn pààrẹ wọn ò dèkè lókun mọ̀dẹ̀kọ́lá kẹrí ma á wà fún yín wọ àyà wọn lé ti ṣe àlùjẹ́ náà ọlọ́run ọba àyà sọ́rọ́tún nìṣà àyà thirty one bákan náà níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam ń sọ níjọ kẹ pé man yazman li ma bayna lahyayhi wa ma bayna rijlayhi ta nínú yín ó dojú kọ àwọn sàbẹ̀rẹ̀ o ta nínú yín tó lè promise ni pé òun ó mójútó ihun tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì ní ti àwọn rẹ̀ tí ó mójútó dáadáa àti ohun tí ń bẹ láàrin ìtàn rẹ̀ ti ṣe abẹ́ wa àlẹ́bíà muhammad sallallahu alaihi wa sallam ó ní pẹ́ta lẹ́nu yín tí ó bá mi mójútó azmanu lahu li janna èmi náà ń ṣe é ní àdéhùn fún pé yọ wà lè jẹ́ náà lọ yọ wà lè jẹ́ náà lọ. àti ìhun tí ó gbé èmi àti ẹwà lè jẹ́ náà lẹ́yìn ìgbà tá a bá ń kírun tá a jẹ́ nìkan tá a gbọ́ lọ́wọ́ bá gbọ́ tá a bá mójútó méjèèjì yẹn. a ti sọ orí ilé ayájọ́ ìwé àlùkìyàmà. ahọ́n wa àti abẹ́ wa torí pé ahọ́n lásán ìwọ̀n tí ń kúnú ẹsẹ̀ ọ̀tàyọ̀ ọ̀tàyọ̀ dáàtì gẹ́gẹ́ bí aná àwọn olùkọ́ méjì ó ti sọ inú rẹ̀ ní rọ́wà inú rẹ̀ làbòsí wà inú rẹ̀ lòfófó wà inú rẹ̀ lọ̀rọ̀ ẹ̀yìn wà inú rẹ̀ ní èké wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá wá sọ gbogbo àwọn kẹyìn tóótọ́ à àlébi ni pé a wà ìjẹ́ ńlá fáńfáń bẹ́ẹ̀ náà wà lábẹ́ wa tọ́lọ̀ bá ní kéèyàn ó lè sọ òòrè ńlá lọ́jọ́ fún yàn ẹ wá tún wo oore èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ náà àdéhùn Ubadah ibn ó ní pé azminu li sittan min anfusikum ẹ bá mi mójútó nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí látọ̀dọ̀ ẹ̀yin mùsùlùmí azmanu lakum ebi èmi ní ọba yín mójútó tó wà yìí kí ni àkọ́kọ́ òun náà ni ẹ máa sọ òdodo ni ẹjọ́ máa jáde lórí àwọn yìí. wà á wù fún ìdá wà á tọ̀m ẹ sì máa pé àdéhùn gbàtọ̀ ẹ bá ṣàdéhùn ẹ máa pé tẹ́lá ìṣàdéhùn ẹ máa pé tẹ́lá ti ń ṣe mọ̀ ń fún yín lọ́kàn balẹ̀ pé wà lùsẹ̀ náà wà á dùn ìdá tòmíntòm ẹ sì máa jẹ́ nìkan tó ṣe pé tí wọ́n bá fi ìgbà pamọ́ sí yín lọ́wọ́ ẹ má máa jàǹbá àfipamọ́ náà o wà fádùn òun jàkọ̀ mo ta fẹ́ tó lé lọ́ọ́ má dé sí nù. ẹ sì sọ abẹ́ yín ẹ sọ abẹ́ yín tẹ́ bá ti sọ wọ̀gùdù àbùsọ̀rọ̀kùn ẹ sì máa rẹ ojú yín wálẹ̀ ẹ máa rẹ ẹ wálẹ̀ tẹ́ bá ti ẹ wà náà ẹ wá wo ọlọ́run ọba nígbà tó fẹ́ sàánú obìnrin pátápátá nínú hadith tí a fa àgbóyọ̀ ọgbà jáde tó gbà wá tí a oníkó ìṣọ́ ọlọ́run bá tún kí àtọ́lá ń pé ìdá sọ́dà tí yàtọ̀ kọ̀ sáà tí wo obìnrin bá ti kí wákàtí mara àwọn rẹ̀ dáadáa òun wákàtí mara àwọn rẹ̀ ó kí dáadáa tó pé pérépéré ọ̀ jẹ́ pọ̀ òun mú wá lásìkò rẹ̀ wà sọ́ọ̀mà ti sàráhà tó sì kírun tó sì gbà àwẹ̀ oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù rẹ̀ dáadáa ìwé ẹni bẹ́ẹ̀ ọwọ́ ajẹ́ nìkan tó yẹ pé wàhásọ̀ nẹ́tìfà jáà ọwọ́ aṣọ bákan náà wàtọ́ àti bàálàhà ọwọ́ àtẹ̀lé baálé rẹ̀ baálé baálé nu yorùbá lábàá ni o lábàá tó wọnú yorùbá ni o baálé mi ló fi jẹ́ pọ́ da dípò táwọn àlọ́ pé sáwọn dádì yìí ò sí ń lé mùsùlùmí ò sọ bẹ́ẹ̀ ni o sọ́kọ yìí ò sí ń lé tọ́ba fẹ́ ṣe mọ́tàpé rẹ̀ wá gẹ́gẹ́ táwọn baálé yìí ń bẹ́ ń lé lábàá là ń sọ yẹn ṣùgbọ́n fún òní ká fi jíṣẹ́ fáwọn dádì wa kí ni ká sọ fáwọn àbú wa àwọn àbú yín bẹ́ẹ̀ ń lé yín o ọkọ rẹ lélẹ́yìn àwọn ẹlẹ́sìn mi ló gbélé yẹn wa àwa mùsùlùmí ńlá ṣùgbọ́n tó wá pé kí ni kí n wí fún baálé mi kí ni ká wí fún baálé wa èdè lábá tó wọnú Yorùbá lónìí anabi wa Muhammad sallallahu alaihi ó ní pé tó wà tọ́ àti bàálà tó tẹ̀lé baálé rẹ̀ nínú ẹgbàá wa mi wà tọ́ àti amúrọ̀ dáwùjì ha tó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ dákọ̀dá ti bìnrin ayé àbí wáá bìnrin jẹ́nà ṣáàt tọ́ba jọ́gbé alùkìyàmà ẹnu ọ̀nà tó bá wù ní ọgbà wọlé inú àlùjẹ́nà méje inú ẹnu ọ̀nà méjèèjọ tó gba àlùjẹ́nà wọlé ọlọ́mọba dákun ṣe lọ́wọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa o sì ṣe lọ́wọ́ fún àwọn tó jẹ́ àwọn ìyàwó wa kò jẹ́ kí wọ́n lè wọ́ bẹ̀ bákan náà nínú àwọn kẹta gbọ́dọ̀ bójútó láwùjọ wa yìí àlè mùsùlùm ìgbésẹ̀ ìwà àdìsẹ́yìn kí mùsùlùmí kó jẹ́ nìkan tí pé yóò ṣe dáadáa sáwọn òfin rẹ̀ méjèèjì tọ́nà bá ní ká bára lóko mùsùlùmí tí a sì báwọn òbí wa láyé àwọn méjèèjì tàbọ̀ kan nú wọn ah! ká ṣe dáadáa sí wọn kí dáadáa wá ó yín ókè pàápàá jùlọ ẹni tó jẹ́ ìyá àpò ìjọba bá fa abdulhamid abbas níjọ́ kan nínú al-adabul yìí ọ wá sọ fún abdullahi bin abbas pé ọ̀tọ́ ti ìmúra àtà mo bá abìnrin kan sọ mo fẹ́ sọ mo fẹ́ fẹ́ bàbá ògbà tá a nì fún mi arákùnrin mi wá bá a sọ̀rọ̀ ó sì gbà fún gírọ̀ wá mú mi arákùnrin tó gbà fún yẹn mo wá lọ pa mo pè mí rẹ ọwọ́ wá dá abdullahi bin abbas ó ní pèrè abdullahi bin abbas alẹ́ àlẹ́ yẹ tọwọ́ báyìí tí tí bá tí ó bá sọ̀rọ̀ gbọ́gbà tuntun bá ní. àbíláìbùnà bá sọ sọ pé òun mú ka hajjọ́ ní sí ìyá rẹ̀ ń bẹ láyé arákùnrin yẹn sọ pé lílá sí ìyá láyé mọ̀ àbíláìbùnà bá sọ pé máa lọ lọ́ọ́ tún bá sọ́dọ̀ ọlọ́run ọba ó sì máa ṣe dáadáa lọ́rọ̀ ọ̀gbọ́gbà tuntun bá rẹ̀ ọ̀làmọ̀ wàlà rajọ̀ nígbà tára kò yẹn wá yẹyin kò tán tán lọ tán àtọ́ tọ́jọ́ ọmọ fíwọ́ rẹ̀ wá sọ pé ilé àfáà ni kí ló dé tó fi bí arákùnrin yẹn pé tí ìyá rẹ̀ ń bẹ láyé ṣé ìyá pàtàkì kan ni ló dábẹ́ eléyìí tó fi bẹ̀rẹ̀ abdulhamid náà bá sọ pé wọ́n lọ́ọ̀ mo fọlọ́wọ́n bá kúra yìí mọ iṣẹ́ kan tọ́jà tíyẹn lè máa ṣe lè bẹ̀rẹ̀ níwájú tó tó kí bìbìrìlẹ̀ wọ́lẹ́tì ìwà dídà tó tó kí ọmọ máa ṣe dáadáa sí ìyá tó kí. àtàgbàtúmọ̀ àti ìsìn yẹn yẹn ta ẹ wo iṣẹ́ tẹ́nì yẹn ṣe ọ̀pá ẹni ẹlẹ́ni tó dá obìnrin yẹn lóhùn tí lọ́kẹ́ sí ẹ̀ ẹ bó tó gbóhùn ló dáhùn. yíyọ lọ ọba ọlọpàá ènìyàn ọwọ́ òkúta òwò òrì tuntun bá ìbéèrè tábìlà àbínà bá sọ pé ṣé ìyá rẹ ń bẹ láyé àbílẹ̀ àbínà bá sì ló ń wá kéèsì pé kò sí dáadáa kẹ́sí yẹn lè ṣe lórílẹ̀ yìí pẹ̀ tó wá jẹ́ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ó tó kéèyàn ó ti dáadáa sí ìyá tó bí ó fi wájú pé gbogbo àtàbá ní ìyàlá yìí ká jẹ́ nìkan tó yẹ pé oore ńlá ló wá bá ti fún wa o ká sì mójútó dáadáa àdẹ́bìnrin pé ọkùnrin àwọn bọ̀. ọ̀gbọ̀n àǹgọ̀ ọ̀gbọ̀n àǹgọ̀ ọlọ́run bàbá ń fi mú ẹ̀ gbólẹ̀ ọ̀sọ̀ ọlẹ̀ mẹ́ta wọ́n ni ìròyìn ọba ó lẹ́ni tó bá òbí rẹ̀ méjèèjì láyé àbọ̀kan nù wà ní jẹ́nà ọlọ́run dákun o dákun jẹ́ àtara wọn wa jẹ́ àtara wọn wà ní jẹ́nà èyí tí ń fi gbẹ̀yìn mi òun náà ni dáadáa tí sọ yìí ká jẹ́ nìkan tó fi pé mójútó dáadáa àtọ́jú kò lè kàdà kọ́rọ̀ wọ́ da láwùjọ ta wáyé ká kwa sọ̀rọ̀ dáadáa kọ́rọ̀ wọ́ lẹ̀ ọ̀kadàlíkà àrẹ́f ká máa jẹ́ nìkan tó yẹ bá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láwùjọ ta wáyé àwùjọ ta bára wa táwùjọ yìí ọ̀dà tó polúkú musu àwa tá a wá jẹ́ mùsùlùmí àtúgbọ́dọ̀ lé kẹ́kẹ́ká àlẹ́bíà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rírí kúta ń wọ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn ò ní wọnú nǹkan àfikún tó nǹkan sí kò sì ní jáde kúrò nínú nǹkan kí nǹkan ní ọba jẹ nígbà wọn wá bá àlẹ́bíà Muhammad sallallahu alayhi wa sallam àwọn Yahudi wọ́n sọ pé assalamu alayka ya Muhammad orí ikú máa jẹ́ tiẹ̀ ìrẹ́ Muhammad lẹ́nu wọn ni o Aisha ti bẹ̀ lólé àlẹ́bí ni pé Aisha wa sọ pé assalamu alaykum wa la'natullah lórí ibú kọ́ máa jẹ́ tìyẹn náà èfún ọlọ́run bá kọ́ máa wà lórí yìí ànábì ànábì wa sọ pé ya Aisha àní kìbi rif ọ̀dọ̀wọ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀wọ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀wọ́ rẹ̀ Aisha wa ni pé ya Rasulullah alam tasma'u ma la yaquluna lak sọ ọ̀gbọ́n wọn wí fún ọ ni ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ṣe ọlọ́run ànábì ni pé alam tasma'u ma la yaquluna lak tí wọ́n náà wá gbọ́ kí làdé mi sì fi fún ọ padà wà á lè kọ́ gbogbo ohun tẹ wí pátá tìyín ní ọ̀jẹ̀ ìtumọ̀ wà lè kún nìyẹn tìyín ní ọ̀jẹ̀ ló fi jẹ́ fáwọn olùmọ̀ fi sọ pé títí yóò bá sálámọ̀ sí yẹn dáadáa tọmọ bọ́ sálámọ̀ gidi kò sí ohun tó burú bọ́ sálámọ̀ sí padà ọ̀dà ló ń padà pé wà lè kún sálámọ̀ ṣùgbọ́n tó bá mọ̀ pé òun náà nírú àwọn ọgbọ́n àlùmọ́kọ́rọ́ yẹn wà á lẹ́yìn kọ́ọ̀mù gbogbo bó bá ṣe ní láníyàn rẹ sí kọ́ máa bọ̀ bẹ́ẹ̀ kọ́ máa bọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí èèbá ṣe alùlù kìtà ẹlẹ́pọ̀ òun wá kí wa àwọ̀rọ̀ sálámù sálámù ọjọ́ o làdíjì fi wá pé ẹ má kọ́kọ́ máa sálámù fáwọn alùlù kí ni túmọ̀ rẹ̀ ìtumọ̀ ni pé tí wọ́n bá kọ́ sálámù sí bí wọ́n sálámù ni ẹ wò tí wọ́n sá dáadáa ẹ sá dáadáa fún fún wọn padà fáyidá òjì tó ń bìtà híjà tẹ́ fàájù bí àṣàdàmínì áwùtò à tí wọ́n bá kẹ́yìn ẹ tún kí wọn lè tọ́ da jù bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ jẹ́ pé tá a bá rí pé wọ́n kí wọ́n sálámọ̀ sí wa dáadáa kò sí ohun tó burú bẹ̀ ká àná dáhùn dáadáa. ṣùgbọ́n o ká kọ́kọ́ má bẹ̀rẹ̀ sálámọ̀ èèwọ̀ nìyẹn ọ̀gbọ̀dọ̀ ọkọ̀ sálámọ̀ sí ẹni wọ́n bá jẹ́ kèfèrí ní àárín ìjà mútìlápà ẹni kèfèrí kọ́kọ́ sálámọ̀ sí ṣùgbọ́n tó yẹ fáwọn ahlul kitab nasara wal yahud tí wọ́n bá sálámọ̀ dáadáa kò sí ohun tó sheikh saleh muhammad saleh alùpùpù eh, ìgbìyànjú tí wọ́n ṣe nìyẹn lórí fatawa yìí abẹ́lọ́hùn gbàdúgbò wa bí inú àwùjọ wa ó ṣe rí ọlọ́run dákun má bà wá jẹ́ bẹ́ẹ̀ o owó bí tá kù sí dákun ṣàtúnṣe wa ká tó kó o gbogbo àwọn tó wá bàjẹ́ ń bẹ́ ọlọ́run dákun bá ṣàtúnṣe wọn o ọlọ́run dákun jẹ́ kí ẹ̀sìn islam tá à ń ṣe yìí dákun jẹ́ ààrẹ múdélé o dákun jẹ́ ààrẹ múdélé o dákun jẹ́ ààrẹ múdélé o àwọn tí wọ́n ti ń wo islam lọ́ọ̀kan tí ń wù wọ́n bíi kí wọ́n wọ́bẹ̀ ọlọ́run dákun bá wa jogún ìkẹ́ rẹ sí wọn lẹ́mìí kò jẹ́ kí wọ́n gba sùlámù náà kájọ wọlé ọlá kájọ wọlé ọlá kọ́nà kó ṣe èmi àti ẹ̀yin nínú tí ó wà jẹ́ náà kọ́nà kó ṣe èmi àti ẹ̀yin nínú tí ó sọ oríire ilé ayé àti ọ̀gbìdàlù kìyàmà kọ́nà kó má ṣe èmi àti ẹ̀yin nínú tí ó wọ iná ọlọ́run kọ́nà kó má ṣe èmi àti ẹ̀yin nínú tí ó jìyà ní sàárè هذا أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في الله alhamdulilayi àwọn àdúgbò fún ọlọ́wọ́ bá àlejò ọlá ọba tí ó darí àwọn sábọ̀ wa lórí àtúnyẹ ọ̀rọ̀ sí àwọn sí alìsílẹ́ẹ̀m wọlé mùsùlùmí islam àti àwùjọ. lórí àkùrẹ́ ọ̀rọ̀ yìí wọ́n tó ti mọ̀ fún wa pé islam òun ní ẹ̀mí ẹ̀sìn tọ́nà ọba àlejò ọlá tó fi rẹ́ gbogbo àwọn àlejò pátápátá láì sí àgbà tó fẹ́ bẹ̀rẹ̀ eh, látòrí àdébù wa ádámù àlẹ́ àti islam lọ́lọ́gbìnrin lọ́wọ́. ee eh, kárí gbogbo àwọn tí ń jẹ́ pátá islam lọ́lọ́gbìnrin wọn lọ́wọ́ ọwọ́ àti torí àdébù wa muhammad sallallahu islam